mà khá mà khai mà khai thẳng nó bắn không à anh chính cái này nhá con con cái được cục lắm nó cả cái gì không thì bà cái quý nó mà ờ. chỉ cái càng cả anh sẽ chụp càng cũng đã tự cái nó bắn cái anh quá rồi nó sẽ chụp càng cả nó là cái này của nó cái tiểu càng quý này cái tiểu càng quý nó mà mà cũng cả các bạn này có không được cái này nặng nhất không Mama, masih ya, tuh. Kalau, ini Bikali million di waaw bikali million di di na laa joona lay anu gina ah bikali million at million laa ko waa kaw me kusi ka ko maa ni kali ka ko maa ni kala ni kali kali kali ka mo kali kali million mo ko ko mo mo mo mo aje aje ja bikali na laa joona bikali na laa joona ah ah kani wo le na na kadu si pe kadu mai kali kali mo da jo Aga, mama, Yusuf guy nari. Yusuf guy nari. Lesa mena rupa wiki ba. Hey you. Ali. Banda tabi ti ti jalu wanga ma sunga. Banda tabi. Banda kuko munga. Tabi. Eh? Damdu. Ana kan. Joga uma Ai,